إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي لمحمد محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدوككم الله سبحانه وتعالى أثر الصلاة على محمد صلى الله عليه وسلم insha Allah a tún máa tẹ̀síwájú lórí ìdánilẹ́kọ̀ọ́ wa látinú al-aqidatul wasitiyah èyí tí al-imam ibn Taymiyyah al-Harrani ad-Dimashqi alayhi tí wọ́n kójọ láti lè fi ṣàlàyé tó yẹ kí ó jẹ́ ọkàn wa èyí tó jẹ́ àdìọ́kàn wọn tàbí àdàbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n kọ́ láti ọ̀dọ̀ anabuwa Muhammad sallallahu alayhi wa sallam tí anabuwa Muhammad sallallahu alayhi wa sallam tó mú wá láti ọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala wa qawluhu makana ọ̀rọ̀ tí ọlọ́mọba sọ wípé al yanzuruna إلا أن يأتيهم الله في ذلل من الغمام والملائكة وقضي الأمر الله سبحانه وتعالى ṣe wọ́n ń retí nǹkan kan ni ṣe wọ́n ń retí nǹkan kan dàtí kò sí nǹkan kan tán ń retí ju pé kí ìlànà àti ọmọlá òfin lólà lè lọ́mọ́ máa bí ó bá kí ń ṣe wípé ń tán retí òun náà ni kí Allah subhanahu wa ta'ala kó wá fi dhulalin minal ghamam níbi àwọn lẹ́yìn àwọn èyí tí ó jẹ́ bí canopies minal ghamam títí ẹ̀ sójò wal malaikatu bákan náà àwọn màláíkà ọ̀kúrí al'amur ọlọ́run ní ọ̀rọ̀ ti jẹ́ nǹkan tí ó yẹjú láti kí òun ti parí rẹ̀ náà kí la fẹ́ fàyọ̀n bí léyìí ayé alkùránù karim léyìí tí a kàn jáde tó ń fi rinlẹ̀ wípé ọlọ́mọba subhanahu wa ta'ala ya'ti yawm al ọlọ́mọba yóò wà tó bá di jọ́gbé di alkiyama àmọ́ pé ẹ̀kọ́ tí a muhammad sallallahu alaihi wasallam tó fi kọ́ wa ó ní pé arrahmanu ala al-arshi istawa gẹ́gẹ́ bó ṣe ń bẹnu al-Qur'an al-Karim ọlọ́wọ́n bá ń bẹ ní orí al-arashi báwo ló ṣe ń bẹ àmì láti máa wájú yẹn torí pé tá a bá ń sọ wípé bóò ló ṣe ń bẹ lórí al-arashi a béèrè pé bóò lọ́lọ́wọ́n bá gangan fún rẹ̀ ṣe rí so bóò ni bóò ni eléyìí ni yóò padà lídìí wa síbi tí ò yẹ ká ti bára wa tó bá dìjọ́ gbìndà kìyàmà ọlọ́wọ́ba subhanahu wa ta'ala yóò wá ṣùgbọ́n bó ni ó ṣe wá èyí ń la ní ṣèwádìí rẹ̀ àwọn kan náà àwọn tí wọ́n pera wọn mùsùlùmí wọ́n ní kò bá làákà ìmọ̀ ká sọpọ́lọ́wọ́ owó wà á tó bá dìjọ́ gbìndà kìyàmà torí wípé tá a bá sọpọ́lọ́wọ́ owó wà á tó bá dìjọ́ gbìndà kìyàmà à ń ṣe ìsìbáàtù haraka fún ọlọ́wọ́ ọba ìpè ọlọ́wọ́ ọba so wọ́n dẹ̀ ní in tí ó bá làákà ìmú òun ni pé kí ọlọ́run ọba máa mú un torí pé tọ́lọ́run ọba máa mú un ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ sí allahu subhanahu wa ta'ala ni kò lè yẹ kí ìṣẹ̀lẹ̀ máa ṣẹlẹ̀ sí eléyìí òun ni nǹkan tí wọ́n mú wá ní argument ṣùgbọ́n sọ̀rọ̀ tí wọ́n là á gbà àbí tí ọlọ́run ọba subhanahu wa ta'ala sọ nínú al-Qur'an gẹ́gẹ́ bí n sọ fún wa tọ́mọ sọ wípé kí nǹkan máa bẹ ìtumọ̀ rẹ̀ ni pé ẹni tó ń bẹ ẹni tó ṣe wípé ó ní pílẹ̀ ni so àbèrè pé ṣọ́lọ́wọ́n bá ń bẹ àbí kò máa bẹ tọ́mọ lọ́wọ́n bá ń bẹ ẹ ti múra yín ìtẹ̀lì sọ ni pé bíbẹ ọlọ́run ọba yàtọ̀ sí bíbẹ títìyín bíbẹ ló ní pílẹ̀ ló dẹ̀ lópin bíbẹ ọlọ́run ọba kò ní pílẹ̀ bẹ́ẹ̀ ni kò lópin so laysa kamithlihi shay kò sí ń ta lè fi wí ọlọ́run ọba subhanahu wa ta'ala wa sami'ul basir ṣùgbọ́n pẹ̀lú ẹ̀ńkọ́ ọba tó ṣe wípé ó ń gbọ́ gbogbo nǹkan ni tó lè rí gbogbo nǹkan so the same pattern náà la fi ń lọ ọlọ́run ọba ó ṣe ìsbátu almaji wal itiyan ipe òun ó wà tó bá rí jọ́gbìn ní alkiyama àwọn náà juwọ́lẹ̀ bẹ́ẹ̀ pé yóò wà bóò ní ó ṣe wá àní láti máa dàmú ara wa lórí ìyẹn bá a ṣe máa bèèrè lọ́wọ́ ara wa pé bóò ló ṣe ń gbọ́rọ̀ bóò ló ṣe ń rína táàbà ti dàmú ara wa lórí eléyìí ká má dàmú ara wa lórí eléyìí náà bóò ló ṣe ń bẹ táàbà ti dàmú ara wa lórí eléyìí ká má dàmú ara wa lórí àwọn òyìn tó fi rinlẹ̀ fún rẹ̀ tó kù هل ينظرون إلا أن يأتيهم الله في ظلال من الغمام يعني ما ينظرون يعني ما ينتظرون وارتين ككجبي كي الله سبحانه وتعالى قد وبما في ظلال من الغمام ọlọ́run ọbọ̀ wà lẹ́yìn ìgbà tí zúlálù nìlgọ́mà àwọn canopies of clouds tó bá dìjọ́ yẹn àwọn ẹ̀sùn jò funfun yóò jẹ́ nǹkan tó ṣe pé yóò máa wálẹ̀ lẹ́yìn yẹn wal màláíkà àwọn màláíkà ní ó tẹ̀lé àwọn ẹ̀sùjò yìí ọlọ́run ọba subhanahu wa ta'ala yóò wà dé láti lè dájọ́ bó o ní ó ṣe dé àmì ká máa bèèrè lọ́wọ́ ara wa ní pèlè yìí ṣùgbọ́n káwa juwọ́lẹ̀ ni ká juwọ́lẹ̀ ni eléyìí ni tí àwọn sàábì ànábì Muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n juwọ́ lẹ̀ lé lórí wọ́n máa bèèrè àwọn kwẹ́ṣọ́n dọ̀tí lọ́wọ́ ànábì sallallahu alaihi wasallam bóòlù ọlọ́wọ́ bó ṣe dé tó wá di jọ gbéńdé alkiyama ẹ̀kọ́ bá láàká ìmú ẹ̀kọ́ ṣe kinní kan kò sí tó bí irú nǹkan báyìí bí ò bá kí ń ṣe èní kọ́ńtàkì papọ̀ máwọn philosophers àwọn Greek philosophers ìní ìbáṣe pẹ̀lú wọn òun ló fi irú fáírọ́ọ̀sì yìí sínú ọkà àwọn akátàpẹ̀rẹ̀ àwọn mùsùlùmí àpèjúwe ní ti tánbá sọ lọ́dọ̀ àwọn ìyá wa tánjárúgbó àwọn bàbá wa tánjárúgbó ipi ọlọ́mọba subhanahu wa ta'ala ó ń bẹ lókè wọ́n ní ní ìkankan láti rò pé ṣó pọ́síbù kọ́lọ̀ wà lókè bóò ló ṣe máa wà lókè àwọn gangan fúnra ṣùgbọ́n tabára gbàlagbà tó ń sọ wípé kò pọ́sibù kọ́lọ̀ ń wà lókè kò bá láàká ìmú ká mọ̀ pé ó ti ní kọ́ńtáàkì papọ̀ mọ́ àwọn tí àdì ọkàn wọn ti bàjẹ́ ni lòun náà fi ń sọrú nǹkan bẹ́ẹ̀ tó ló jẹ́ pé arínú àwọn tí àwọn náà ti ṣìnà lọ tẹ́lẹ̀ nípa àwọn ìròyìn ọlọ́wọ́n ọba kọ̀ọ̀kan tó ṣe pé tí àwọn philosophers tí wọ́n ń sọ làwọn náà ń sọ ní orúkọ páwọn ń promote Islam nígbà tí ó jáde láyé nú wọn oníkíní oní fa'ánàzá àmútu àlà àkídàtí àjá ìzì alì ní zabur ó ní ẹ̀yìn èèyàn mo fẹ́ kú lórí àdíọ́kà wọn ya arúgbó ìlú nẹ́sàbọ̀ dàtí àdàmọ́ ara wa lórí gbogbo àwọn pàǹtítà ń pè níwọ̀n yìí wọ́n ni wà lámọ́ sọfíìdì bá sínà túlà ọmọrìnà tí wọ́n jamaà náà fi ìkílò àpapọ̀ ó ní gbogbo ń tá ń pè ní research research akọ volumes ara ń fà ní kankan bẹ́ pílà wà kọ́ọ̀lù ní ẹ̀kẹ́ ní sọ àrísọ́tù sọ eléyìí Sócrates sọ kíní kan sọ ìtàkà ń kójọ nìyẹn àwa fi tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tó sọ àfilẹ̀ àfihàntí anábọ̀wà muhammad sallallahu alaihi wasallam ṣe lálàyé agbéjù sílẹ̀ àwọn ń tẹ̀lé nǹkan tí plato sọ èyí tí socrates sọ èyí tó yí aristotle sọ èyí tí eléyìí sọ ìta wa ń bá káàkiri nìyẹn so ọ̀pọ̀lọpọ̀ wọn máa ń rìgírẹ́tì àwọn ìgbésí ayé fìlọ́sọ́fì tí wọ́n lò kó di pé kí ni kó tó di kan jáde láyé ṣùgbọ́n ẹlòmíì ẹ̀kọ́ ń gbóró fún wọn mọ́ wọ́n ti tẹ̀rẹ̀ sínú nǹkan yìí wọ́n ti fi ba nǹkan jẹ́ jìnnà torí náà làwọn àfáìsìn fi dìde ipa pé àwọn viruses tó ṣe pá wọ̀nyí tí wọ́n fi kalẹ̀ a ní láti máa káńtà rẹ̀ ká dáhùn èèyàn padà sí tí àwọn tàbí ń bẹ lórí rẹ̀ in tí ò ni in tó símpù ni tí ẹ̀ bá ti mú príncipù laysa kamislihi shay'un kò sí ta lè fi wí ọlọ́run ọba wa huwa sami'ul basir ṣùgbọ́n ọba tí gbọ́rọ̀ ni ọba tí rí nàìjíríà nítorí òyìn ààrẹ kó ń gbọ́rọ̀ àgbọ̀yé sí pé kò kìí ṣe báwa ṣe ń gbọ́rọ̀ ló ṣe ń gbọ́rọ̀ tó fi ilẹ̀ pòhun rína àápọ̀ yé pé kò ń ṣe báwa ṣe ń na ló ṣe ń rína ìrína yàtọ̀ sí rína ìgbọ́rọ̀ yàtọ̀ sí ìgbọ́rọ̀ bẹ́ẹ̀ náà ni a gbọ́dọ̀ ní nígbàgbọ́ ipe tó bá di john gbendé alkiyama ọlọ́run ọgbó wá láti wá ṣe ìdájọ́ bẹ́ẹ̀ ni ààrí àwọn húlà nínú ọmọ àwọn ẹ̀sùjò funfun tó ṣe pé wọ́n máa ṣe kí ni wọ́n máa sọ̀kalẹ̀ àwọn màláìkà ni wọ́n máa sọ̀kalẹ̀ lẹ́yìn ọlọ́mọba subhanahu wa ta'ala yóò dé láti ṣe ìdájọ́ bó wá ní ó ṣe dé a ní má imagine rẹ̀ má imagine rẹ̀ tó bá tó bá fi imagine rẹ̀ ó má imagine pé bó lọ́lọ́mọba gangan fún rẹ̀ ṣe rí bó ló ṣe rí bẹ́ẹ̀ ni ọlọ́mọba subhanahu wa ta'ala ojú ò lè ṣe kí ni kò lè akẹ́kọ̀ọ́ pàṣẹ ọlọ́run ọba subhanahu wa ta'ala so mọ́wùlẹ̀ darẹ̀ láàmú o ti gbà pé allahu subhanahu wa ta'ala ń bẹ in his essence ó ń bẹ ní ti pàápàá o ti gbà bó wá ní ó ṣe rí ẹ mọ imagine yẹn bó ni ó ṣe sọ̀kalẹ̀ mọ imagine yẹn so eléyìí òun ni tí ó fúnni ní ìfọ̀kànbalẹ̀. هل ينظرون إلا أن تأتيهم الملائكة أو يأتي ربك أو يأتي بعض آيات ربك يوم يأتي بعض آيات ربك ọlọ́wọ́ bá ń kí ni wọ́n ń retí bí o bá kí ń ṣe wípé káwọn màláìka dé àbí kí ọlọ́wọ́ ọba dé kí olúwa rẹ̀ dé àwòyá àti bá àtọ́ ayá ti rọ́bíkì àbí kí àwọn sáyẹ́ǹsì ọlọ́wọ́ ọba rẹ̀ kan kó dé yawma ya'ti ba'du ayati rabbik ọjọ́ tó ṣe pé àwọn àmì ọlọ́wọ́ ọba rẹ̀ kan bá dé la yanfa'u nafsan imanuha lam takun amanat min qabl aw kasabat fi imaniha khayran ọlọ́wọ́ ọba ní tó bá ti di kí àsìkò yẹn tó nìyí tí àwọn sáyẹ́ǹsì kan dé ní ẹni tí ò bá gbọ́ lọ́wọ́ ọba gbọ́ tẹ́lẹ̀ tó bá lóun gbọ́ lọ́wọ́ ọba gbọ́ nígbà yẹn kò lè wúlò fún wọn kò lè wúlò fún ma anábọ̀wà Muhammad sallallahu alaihi wasallam jẹ́ ká mọ̀ pé ìgbà tó bá di pé òòrùn tó ń yọ ní east tó bẹ̀rẹ̀ sí ní yọ ní west àsìkò tí ọlọ́mọba subhanahu wa ta'ala tó ń sọ ní eléyìí nínú hadith tí abu hurairah radiyallahu anhu gbà wà látọ̀dọ̀ anábọ̀wà Muhammad sallallahu alaihi wasallam gẹ́bùsẹ̀ mẹ́lú sahih Bukhari oni anabuwa muhammad sallallahu alaihi wasallam fafi la taqumu sa'atu hatta tatlu ash-shams min maghribiha ayé ò ní parẹ́ àyàfi tí oòrùn bá yọ níbi tí máa ti wọ̀ a mọ̀ pé east ti ń yọ bí tá ń pè ní ibùyọ oòrùn tá a mọ̀ ti máa yọ yóò dẹ̀ wọ̀ níbi tá a west ibùwọ̀ oòrùn anabuwa muhammad sallallahu alaihi wasallam wa sọ pé látàkù musaatu ayé ò ní parẹ́ kò ní wá sópin hatta tatlu ash-shamsu min maghribiha àfìgbà tí oòrùn bá lọ yọ níbi tí máa ti wọ̀ fa idha ra'a an-nas tí àwọn èèyàn bá rí àwọn tán máa ń bẹ láyé gbà yẹn tán bá rí oòrùn tó ń yọ níbi tí ó amana man alaiha gbogbo àwọn tán bẹ lórí ilẹ̀ ń gbà yẹn wọ́n ó ju wọ́lẹ̀ fàzákà hínà láyé ń fa onafsan ìmánu ha lámtẹ̀kùn amanat min qabl àtìkù tí ọlọ́mọ so lára àwọn àmì ọlọ́mọ ọba subhanahu wa ta'ala tí ó padà ṣẹlẹ̀ yẹn so lẹ́yìn yẹn yóò di pé roman àwọn ẹ̀sújò yóò ṣe kí ni yóò máa wá lẹ́yìn àwọn àyàtì kan tó bá wá lẹ́yìn ẹ̀sújò ìyẹn tó bá jọ ń gbé di alkiyama àwọn màláíkà ní ó wá ọlọ́mọba subhanahu wa ta'ala ní ó padà wá wá láti lè dájọ́ láàrin àwọn ẹ̀dá rẹ̀ láti lè dájọ́ láàrin àwọn ẹ̀dá rẹ̀ so eléyìí òun ni tí ááyà yìí tí ó ń tọ́ka sí ipe alyanzuruna illa anta àti àwọn màláíkà tí wọ́n ń retí ìkankan bí ò bá kí ń ṣe wípé káwọn màláíkà wọ́n dé ní àsìkò tí ọlọ́run bá ní wọ́n dé ọ̀rẹ́ àti àrọ̀bùká àbígbà tí ọlọ́run bá gbọ́n fún rẹ̀ tí ó bá dé láti lè ṣe ìdájọ́ ọ̀rẹ́ àti ìyá àti ẹ̀bá ọ̀bọ̀ àyá tí àbí àsìkò tó ṣe wípé àwọn àmì ọlọ́run ọba ní yóò ṣe kiri yóò dé yóò máa yá ti bá àjọ àyà ti rọ́bí ọjọ́ tí àwọn àmì ọlọ́run ọba rẹ̀ ní tó bá dé ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ti ká mọ̀ wípé nírú ọjọ́ yẹn ẹni tí ò bá gbọ́lọ́run ọba gbọ́ tẹ́lẹ̀ ìgbọ́lọ́run ọba gbọ́ nígbà yẹn kò lè wúlò torí wípé àsìkò tí àwọn nǹkan wọ̀nyí ò ní wúlò mọ́ àsìkò náà ti tó ohun ló fà tó fi jẹ́ wípé anábọ̀wá Muhammad sallallahu alaihi wasallam ó lè ká mọ̀ wípé ẹni tó ń pọ̀ka kú lọ́wọ́ tó bá lóun gbọ́ lọ́wọ́ ọba gbọ́ nírú àsìkò yẹn kò wúlò fún mọ́ ṣùgbọ́n kó tó dé lẹ́wọ̀ pé èèyàn pọ̀ka kú téèyàn bá túbá ọlọ́run ọba ó bá rẹ̀ ṣùgbọ́n tí yàn bá ti délẹ̀ wo kó ń pọ́ka kú tó wá sọ wípé kí ni òun túbá tútúbá yẹn ò ní wúlò fún o mọ́ alọ́mọba subhanahu wa ta'ala ó jẹ́ ká ó ní innama tawbatu ala Allah lilladhina ya'maluna su'a bi jahala ọlọ́mọba ló wọn a máa gba tútúbá àwọn tó ṣiṣẹ́ bi jahala ní táìmù kan àwọn afẹ́sí jẹ́ kó yíwa pé gbogbo ẹni tó bá ń ṣe tí ò bẹ́sìn mu tí ò ga ìtọ́lọ́run ò fẹ́ jahada ló fi ń ṣe àìmọ̀kan ni pé ó máa mọ̀ ṣe é àbí kó máa mọ̀ ṣe jahada ni òun ni tó ṣe ti àìmọ̀kan náà ni torí pé tó bá mọ in tó ń ṣe yẹn ìjẹníyà tó ń bẹ fún kò ní ṣe àwọn nǹkan wọ̀nyẹn àti kò rí lè mọ pàtàkì tó ń ṣe

ṣíwájú kí ọjọ́ tí ìtúbò ní wúlò má fàwọláìka ẹ̀túbùláhù àlèyìn àwọn èèyàn ọlọ́run ọbó gbà tútù bá wọn ọ̀kánàláhù àlìmán hakima ọlọ́run ọba oníṣù ọba onímọ̀ ni hakiman ọba ọ̀dọ̀gbọ́n ni wàlẹ́ ìsàtì tàwọ́bátú lílẹ̀ ọlọ́run ọba ní kò sí ìgbà tútù bá fún àwọn tí wọ́n ń ṣiṣẹ́ bí hatta ìlà àbọ̀rọ̀ àdá owó mọ̀ọ́tù títí tí òfìwádìí wípé ikú wá dé that is wọ́n pọ́ka kú kọ́lá ibi tútù ààrùn ó ní mo túbá nísìnyí ọlọ́run ọba ní òun ò tútù bá wọn wàlá lẹ́rìnà ya mú túnà ọmọkọ̀fọ́r bákan náà àwọn táwọn òjì ẹ̀tú bá ń ti wọn tán kú ń kéfèé lórí kúfúrú wọn ọlọ́mọba subhanahu wa ta'ala ni ulaika adadna lahum azaban alima allah subhanahu wa ta'ala ni irú àwọn èèyàn báyìí apàdé sì kalẹ̀ fún wọn ìyẹ́ ẹlẹ́tẹ̀ẹ́ lérò so ìgbà tí yẹn bá ń pọ́ka kú kó bá kò wúlò fún máa torí pé àsìkò ti kọjá tó ló jẹ́ pé mùsùlùmí òkè ń sọ wípé inṣáàlá tó bá di next week máa bẹ̀rẹ̀ sí ní máa ṣe dáadáa àmọ́ kí tó bá di next week ta ló sọ fún ẹ rí pé ó lo ìṣẹ́jú kan lẹ́yìn ìgbà tó sọ̀rọ̀ yẹn ta ló sọ fún ẹ wípé ó lo wákàtí kan lẹ́yìn ìgbà tó sọ̀rọ̀ yẹn so tí ikú bá dé táwọn bá òwúlò mọ́ so ló jẹ́ pé gbogbo gbàlagbọ́dọ̀ máa prepare kalẹ̀ ìtọ́lọ́run bá ní káṣekáṣe ètò ní ká jìnà sí ká sí ṣùgbọ́n pé tó bá di next week ni màá bẹ̀rẹ̀ sí ní kí wọn tó bá di next week ẹ gbogbo àwọn nǹkan ẹbọ táǹṣì yẹn a máa jáwọ́ ń bẹ̀ ó yẹ kó di ẹ̀wá yẹ kí n padà sọ́dọ̀ ọlọ́run ọba nísìn kémi náà open new leaf nínú gbèsè ayé mi so a kì í ṣe tẹ́ǹpé ní àtẹ̀sùwìf ẹ̀ tó bá di ọ̀la tó bá dọ̀túnla tó bá di kinní kan torí pé nǹkan yóò sí kọ̀ntró wa ó dàbí èèyàn kan tó ṣe wípé wọ́n jọ ń sọ̀rọ̀ ń pọ̀ ọ̀rọ̀ ó ń ṣiṣẹ́ lé iṣẹ́ rìbá so ẹgbẹ́ náà wá ní òkè at least àwọn náà gbọ́dọ̀ wà ń bẹ́ẹ̀ káwọn lè ní experience káwọn lè ṣe kìíní ó ṣe ń ágíù olówó yìí wá wúwo bó ṣe ń ágíù olówó yìí wúwo bó ṣe ń ágíù òun sọ fún pé ọlọ́run ọba kọ ká máa gbowó èlé sẹ́ni ẹni ẹbú làwọn mùsùlùmí ṣàmáà ní ẹ̀sìrẹ́ǹsì ẹni ẹwà bèèrè rẹ̀ pé tó bá mọ̀ wípé oṣù kan ló kù fún ẹ láti lò láyé nsìn kí ni wàá ṣe kí ni ó jẹ́ position lórí ipe àwa mùsùlùmí náà gbọ́dọ̀ wà ń bẹ́ àṣà ní ẹ̀sìrẹ́ǹsì kẹta olóhùn orí báyìí òun ó kúrò bẹ́ẹ̀ olóhùn yẹn wá béè lọ rẹ̀ pé kí ló fi ẹlẹ́mìí balẹ̀ wípé wàá dọ̀là wọ́n ló ń acknowledge ń sìn wọ́n náà gbà pé ìbá ò ga ṣùgbọ́n ní kẹfì gain experience ok tó wá sí pé o mọ̀ nítorí pé oṣù kan ló kù tí wàá lò láyé yìí kí ni ó jẹ́ position lórí olóhùn àkúrò ń bẹ òun á resign ok kí ló fi ẹlẹ́mìí balẹ̀ wípé wàá di ọ̀la kò bá rọrọ̀ sọ mọ́ so kí la òun ni wípé in tí ò dáúdá kí ẹ mọ́ sọ pé ẹ tó bá dọ̀la máa filẹ̀ tó bá dọ̀tún la máa filẹ̀ ẹni tó ń ṣe zìnà tó ń gbẹ̀ zìnà ò dá àfá gbogbo tẹ́yìn tó lára náà gbọ́ kọ́lọ́n kó ṣàánú wa ni àápadà kúrò mbẹ́ èèyàn ń ṣe tẹ̀sù ìfù in tó bá jẹ́ ṣe eré kéèyàn tètè ṣe ni in tó jẹ́ ṣe aburú kéèyàn jìnà sí ni màá kúrò mbẹ́ tó máa fi di nẹ́ẹ̀sì ẹ̀ ní màá ti filẹ̀ ó ní garanti kankan lọ́dọ̀ ẹni bọ̀dẹ̀ kó di nẹ́sì ẹ̀ sọ́rọ̀ ọba subhanahu wa ta'ala dé kama ipe ìnàmà taubatu ala Allah lilladhina ya'maluna as-su'a bi shahada ọlọ́run bá máa gba tuntun bá ẹni tó ṣe wípé ó ń ṣàbúrú tó ń ṣe tí ó dá pẹ̀láìmọ̀kan rẹ̀ tó mọ̀ túbú náà min qarib àwọn adé ti túbá fàwùláìka yatubulahu alayhim àwọn yìí ọlọ́wọ́ bó gba tuntun bá wọn wa kana Allahu aliman hakima ọlọ́wọ́ bó bó nímọ̀ ọbọ̀ ọ̀jọ̀gbọ́n ni وليست التوبة للذين يعملون السيئات حتى إذا حضر أحدهم الموت ọlọ́run ọba ìgbà tó wá di wípé ikú dé qala inni tubtu ó ní bó ṣe kí ni mutumantu balálẹ́dínlẹ̀ ya mutu na òǹkó fọ́ọ̀rù bẹ́ẹ̀ ni kò sí tútú bá fún àwọn tó ṣe wípé wọ́n kún kéfèrí kùlá ìka àtẹ́dùnà láhùn àbábán alìmọ̀ ọlọ́ni àwọn èèyàn bẹ́ẹ̀ àti palẹ́ ti kalẹ̀ fún wọn ìyẹn ẹlẹ́tẹ̀ ìlérò so ló fi jẹ́ wípé Fir'aun tí gbogbo wa náà mọ ìtàn rẹ̀ Fir'aun ẹni tí ànábì Musa alayhi salatu wassalam tí ó pè ti di ìmọ̀lọ́run lọ́kàn ṣùgbọ́n ipò agbára tó ń bẹ nínú ẹ̀ ó fọ́ lójú ó jẹ́ kí ó rí rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí kò sẹ́ni tó lè kọ̀ntró kò sẹ́ni tó lè fìyà jẹun ṣùgbọ́n ọlọ́mọba subhanahu wa ta'ala ní kó tẹ́lì sínú omi so ló fi jẹ́ wípé ìgbà tí Fir'aun tó padà rí nǹkan tí ó ṣẹlẹ̀ sóhun pẹ̀lú pé ó tẹ́rì sínú omi ó ní amantu annahu la ilaha illa alladhi amanat bihi banu Isra'il ó ní mo nígbàgbọ́ nínú ẹni tí àwọn banu Isra'il tí wọ́n nígbàgbọ́ nínú rẹ̀ so wọ́n wá ń sọ fún yẹn gbà tó rí kú ní ó àwọn wá ń sọ fún pé kí ni àán ṣé ìsìn ló fẹ́ gbàgbọ́ ọ̀kadà sọ ìtàkọ̀bù bẹ́ẹ̀ ni ó ti jẹ́ ni tó ṣe wípé ó tàpá tí àṣẹ ọlọ́run ọba tó rí rẹ bí nǹkan ní ìtẹ́lẹ̀ ọ̀kadà sọ ìtàkọ̀bù wọ̀kúńta minel mùsùlùmí ó dẹ̀ ń bẹ lára àwọn òbílẹ̀ déèyàn lára àwọn tó ń ba nǹkan jẹ́ tó ń dà lúrú tó ń ṣe àwọn èèyàn báṣúbáṣú sókílá fẹ́ lòdì eléyìí òun ni pé ìmánì fìràáwòrán kò wúlò fún un mọ́ nígbà ikú dé bẹ́ẹ̀ náà ni ẹni tí ò bá gbọ́ lọ́wọ́ ọba gbọ́ ìgbà tí ó bá di pé ayé fẹ́ parẹ́ tí ó rí ọ níbi tó ti ń wọ̀ ẹni tó bá lòun gbọ́ lọ́wọ́ ọba gbọ́ ń gbà yẹn sòkò ní wúlò fún òun ọlọ́run ọba subhanahu wa ta'ala ó jẹ́ ká mọ̀ pé la yanfa'u nafsan imanuha lam takun amanat min qabl aw kasabat fi imaniha khayra ẹ̀mí àbẹ́yìn tí ó gbọ́lọ́wọ́ ọba gbọ́ bí fọ́ ìgbà tí ó rú bá ń yọ níbi tó ti ń wọ́ ìmáàni rẹ̀ ń bá wọn kò lè ṣe kí ni kò lè wúlò fún ọmọ kò lè wúlò fún ọmọ ẹni tí ó ṣiṣẹ́ dáadáa bí fọ́ àsìkò yẹn kò lè wúlò fún ọmọ kí ni sheikh islam ibn taymi alayhi rahmatullah kan torí ẹ̀ mú àyà ìwá òun náà ni sifatul majid aw sifatul itiyan ìpè ọlọ́mọba subhanahu wa yóò wá before kọ́lọ́n tó wá láti dájọ́ àwọn kankan ó ti ṣẹlẹ̀ àwọn àyàtọ̀ àwọn àmì kan ó ti ṣẹlẹ̀ before káyé tó parẹ́ àwọn àmì kan ó wá ní àwọn àmì ọlọ́mọba subhanahu wa ta'ala táyé bá parẹ́ náà tán jí àwọn èèyàn jíde àwọn ẹ̀túnjú kọ̀kọ́ wá àwọn màláíkà àwọn ó sọ kalẹ̀ láti sánmàkè jẹni sánmàkè ẹ̀fà àwọn gbogbo ó máa sọ kalẹ̀ sí gbangba tí wọ́n yí ká àwọn ọmọ ènìyàn wọ́n yí ká àwọn ẹ̀dọ́ ọlọ́run ọba wọ́n máa sọ kalẹ̀ lẹ́yìn ọlọ́run ọba subhanahu wa torí pé tí èèyàn bá make attempt àti down question yìí èèyàn bí náà tún lè ju question mi pé bóòlù ọlọ́run bá kan ṣe rí gan-an bóòlù ló ṣe rí ẹ ẹlòmí ò ju question yẹn ni ṣùgbọ́n tí èèyàn bá ti gbà pé lẹ́yìn ìsàkà mi sì yí ìṣe ìhóòlù ọ̀wọ́ sami olùbọ́síl kò sí ń ta lè fi rí ọlọ́run bá subhanahu wa ta'ala bẹ́ẹ̀ ni ọba tí gbọ́ gbogbo nǹkan ni tí rí gbogbo nǹkan a ti fìròyìn tó fi rinlẹ̀ fún rẹ̀ fi rúlẹ̀ fún eléyìí ni tó pọ́n wálé káwálà àti kẹ́kọ̀ọ́ kan dé lẹ́bù wípé kò bá làákà yìí níta ń sọ ni pé ọlọ́wọ́ bá ń sọ ìsọkúsọ nìtúmọ̀ tí àwọn tá máa ń sọ orúkẹ báyìí sọ juwọ́ lẹ̀ fún so ló jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jágbàlagbà tí wọ́n kàwé àbí tí wọ́n wà expose sáwọn kan wọ̀nyí àdámọ́ wọn sì jẹ́ nǹkan tó pure àfẹni tó ṣe pé ó bá ti lọ ṣàgbákò kan nú àwọn àfáà lókù àwọn àfa àtàwọn ti ní ìfipapọ̀ mọ́ àwọn philosophers àwọn ni wọ́n máa ń da àdámà àwọn èèyàn tó yẹ ló ń jẹ́ pé irú tọ́pìkì tá à ń tírìtì yìí in tó pàtàkì ká máa tírìtì torí pé tá a bá tírìtì ẹ̀ wọ́n á da àdámọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn rú tí wọ́n dẹ̀ sọ wọ́n di kẹfìrí látara ìmọ̀ sọ̀sọ́kúsọ pa ọlọ́run ọba subhanahu wa ta'ala ṣùgbọ́n èèyàn fi tí ọlọ́run ọba fi nílẹ̀ fún rẹ̀ èèyàn fi nílẹ̀ tó bá ṣe pé kò bá mú ni àwọn tàbí lórí ẹ̀kọ́ kọ́kọ́ sọ fọ́nà ìṣọ̀lá àtàǹpá eléyìí tó ń sọ yìí kò bá làákà ìmú àwọn náà wo tí òun kà jáde ní alukur'an yìí kò bá làákà ìmú kò yẹ kọ́lọ̀ rí bẹ́ẹ̀ àwọn sàhábò sọ bẹ́ẹ̀ torí kékin ni wọ́n mọ̀ pé lẹ́yìn sàkà mítìlì ìṣà yìí kò sí ta lè fi wí ọlọ́mọba subhanahu wa ta'ala so ìròyìn tọ́lọ̀ ń fi ròyìn ara rẹ̀ bàá bẹ́ẹ̀ mọ̀wùlẹ̀ tirẹ̀ bọnu ìdààmú mọ́kò rẹ̀ sí wàhálà eléyìí ni tí anábíwá muhammad sallallahu alayhi wa sallam ti ó sọ eléyìí ni táwọn sàhábà bí ó lérí rẹ̀ ìkanú àwọn afá àṣáírà ó ń sọ nínú ìkanú àwọn tíra rẹ̀ òun náà ni al'ilm abdulsalam ó ń sọ ó ní àkídà táwọn dúó lórí that is nípa ìròyìn ọlọ́wọ́n àkídà yẹn àkídà tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn dúró lórí rẹ̀ ni ẹni tá à ń sọ ẹ ti sọ ọ̀rọ̀ yìí ó ti pẹ́ tó ti lé ní nǹkan bí eight hundred years sí nine hundred years sẹ́yìn nípa pé kò ń ṣe àkídà ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn làwọn dúró lé lórí ìkan wọn náà ní bí a pé èèyàn bíi one thousand jọ ó lè jẹ́ pé èèyàn kan ni wọ́n máa rí tí ó máa búrú táwọn mú sí torí ẹ̀ náà máa fi ń ríra wọn gẹ́gẹ́ bí ẹni tó wà pẹ́ṣíà nípa pé kò kí ń ṣe àkídà wọn lé pípù ní àkídà wọn àkídà àwọn hawass ni alhamdulillah àwọn hawass al-dalal àwọn tí wọ́n jẹ́ ẹ̀ṣẹ̀ ẹni àánú àkídà yẹn àkídà wọn kò ń ṣe àkídà àwọn sahaba kò ń ṣe àkídà anábíwá muhammad sallallahu alayhi wa àkídà anábíwá muhammad sallallahu alayhi wa òun ni tí anágbà muhammad sallallahu alaihi wa sallam tó sọ nínú àwọn ahadithi rẹ̀ tó fi ròyìn ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala káwo anábì ń bèè lọ́wọ́ ọmọ obìnrin ẹrúbìnrin tí olówó rẹ̀ fẹ́ túlẹ̀ látara kó jẹ gbèsè kó tú ẹrú lẹ̀ nǹkan kan wá ṣẹlẹ̀ ẹrúbìnrin yìí ó ń dẹran ọ̀gá rẹ̀ ó ń dẹ ajẹ́ ìkòkò wá gbé inú wa bí ọ̀gá rẹ̀ ọ̀gá wa gbá létí ọ̀gá yẹn tí wọ́n wò pé gbígbá létí tó gbá létí yìí pé ah, àánú ẹ̀ ń ṣe o ó wà wọ̀pẹ́ sí tóun jẹ gbèsè kó ń tú ẹrú kan lẹ̀ nínú ẹ̀sìn so kó ń fẹ̀ tó tú ẹrú yìí lẹ̀ ó wà lọ bá nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam ìpè báyìí báyìí báyìí ni tó ṣẹlẹ̀ ànábì wa ni lọ mú ẹrú yẹn wá torí pé ẹrú tó gbọ́dọ̀ túlẹ̀ gbọ́dọ̀ jẹ́ ẹrú tó jẹ́ mùsùlùmí ànábì wá tẹ́sì ẹrúbìnrin yẹn ìpè àyínà Allah bó ni Allah wa ẹrúbìnrin yẹn ni fi sámà ọlọ́run bẹ lókè wọ́n máa ń ànà tálẹ̀ mi ó ní àǹtà Rasulullah ojúṣe ọlọ́run ọba ni ẹ ànábì ní àtìkà túlẹ̀ fàìnà amúmìnà mùmìnì ni ìgbà tí kan nú àwọn àfa tí wọ́n ní àkídà pátípátí yìí ó sọ̀rọ̀ ó ní ẹ èsì tí ẹrúbìnrin yẹn fọ̀ èsì yìí ò correct ṣùgbọ́n ànábì kan gbà á lọ́wọ́ rẹ̀ torí pé lé pọ̀sìn ni ànábì gbà á lọ́wọ́ rẹ̀ torí pé kí ni lé pọ̀sìn ni kò ń ṣe ẹni tó nímọ̀ ànábì fi gbà á lọ́wọ́ rẹ̀ ìhàlẹ́jì ànábì sọ́lọ̀ lọ afẹ́kó báńsà tí ó kọ̀rẹ́kì yẹ́ gẹ́gẹ́ fún rẹ̀ ní àyà níní ni àyà níní burúkú ni kéèyàn sọ pánà ní báńsà tí ó kọ̀rẹ́kì lọ́wọ́ ẹni tó béèrè béèrè lọ́wọ́ rẹ̀ sánẹ́bílẹ̀ ní pé ah in tó sọ yẹn correct èèyàn káwá ní mùsùlùmí lòun ó ní jẹ́ni yẹn fọ̀ lé sí ó correct ṣùgbọ́n àbí kan gbà á lọ́wọ́ rẹ̀ torí pé lé pọ̀sùn ni òun láti sọ pé wọ́n ń sọ wípé àkídà táwọn gbé dání kò kì í ṣe àkídà àwọn àwàm àkídà àwọn lé pípù kọ́ àkídà àwọn ni àwọn ẹ̀ṣà a ní àwọn tí àwọn ẹ̀ṣẹ́ ní àmì mi kò ń ṣe àwọn ẹ̀ṣà nínú àwọn tí wọ́n jẹ́ ní ìmọ̀nà torí pé àwọn sọ̀hábà rẹ̀ tó wà nù láàlẹ́ yìí àwọn tọ́lọ́wọ́ bá ní rọ̀bí aláwọ̀ àníwọ̀ rọ́bọ̀ àníwì wọn nírò àkídà ọmọ obìnrin ẹrú tà ń sọ yìí sí ẹni tó rí ànábì sallallahu alaihi wasallam ẹni tó ṣe wípé ó bá nábì ló gbá ní ẹni tó gba ọlọ́wọ́ ọba gbọ́ ní èsì tó fò kọ̀rẹ́tì àádìpẹ́ ní tó ń sọ gangan fún ẹ̀lá láìmọ̀ kan tó rẹ̀ sí nǹkan tó fi ní ìjú pé kí ni ìdàpọ̀ máwọn philosophers òun ni tó bí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan wọ̀nyí fún àwọn kanú àwọn tí wọ́n fẹ́ràn wọn títí mọ́ so ló fi jẹ́ wípé a gbọ́dọ̀ máa kọ́ra wa yẹ́rù nǹkan báyìí láti ìlú ṣọláì ààrẹ ni tó ń sọ lágojú ẹ̀sìn a ní kòránì táǹkà yìí ike kò kì í ṣe pọ́lọ́ọ̀mù gangan ló sọ ọ́ ọlọ́run gbẹ̀gàn kọ́ ló sọ á ní ọlọ́run bá dáa ni àwa ní ànábì sallallahu alaihi wasallam àbí Jibril ló lo expression rẹ̀ láti lè fi express ọlọ́run kan fi nǹkan yẹn sí ọkàn Jibril ni àbó fi sí ọkàn ànábì sallallahu alaihi wasallam wá express yẹ pẹ̀lú wordings yẹ fa'ala Allahu amma yaquluna uluwan kabira ìsọkúsọ ńláńlá àwọn táwọn sọ wẹlé àwọn táwọn èèyàn ó náà yóò ipe kùránì táǹkà kò kí ń ṣe ọlọ́run ọba ló sọ ọ́ pẹ̀lú ohun òun kọ́ ló sọ ọ́ pẹ̀lú ara fi ànábì ló sọ ọ́ ìwádìí tọ́lọ́run ọba adikalam na spani that is ìtọ́lọ́run fẹ́ sọ ń bẹnu ọlọ́run ọba ṣùgbọ́n ó kàn ó ṣe kéde ó kàn pọ̀ nǹkan yẹn sí ara jìbìrìlù àbó pọ̀ sí ara ànábì sallallahu ànábì ló wà ló wọ́dìn sí ẹ̀ an average aṣáàrí lónìí believe wọn nìyẹn wọ́n pàpọ̀ lọ́wọ́ bò kì í sọ̀rọ̀ kò ń sọ̀rọ̀ torí pé lọ́dọ̀ wọn tán bá bá sọ̀rọ̀ ìtumọ̀ rẹ̀ ti ṣẹlẹ̀ sí ọlọ́wọ́ ọba kò rẹ̀ kí ọlọ́wọ́ ọba jẹ́ mahala ọba jẹ́ ibi tí ìṣẹ̀lẹ̀ ó ti máa so àwọn àfáà ní ẹ̀ ń dààmú ara yín ni lẹ́yìn ti lè ṣe sọ̀rọ̀ ẹ́ òun wo bí ọ̀rọ̀ ti tiẹ̀ kò ń ṣe bí ti tiẹ̀ ló jẹ́ dá so ọ̀rọ̀ rẹ̀ yóò máa bẹ pẹ̀lú ẹ̀ náà ni ọ̀rọ̀ rẹ̀ yóò máa bẹ pẹ̀lú ìròyìn rẹ̀ ni so in tó simple yìí so ló jẹ́ pé àkídà burúkú ni àwọn àkídà yìí tó wá láti da ìsìláàmù tí àwọn sàhábà confuse àwọn èèyàn láti lè so Ah, bákan náà ọlọ́mọba subhanahu wa ta'ala ni kalla idha dukkatil ardu dakkan dakka ọlọ́run ní ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ tí ilẹ̀ tó bá di nǹkan tí wọ́n fọ́ yánmayánmá àti táwọn fọ́ yánmayánmá gbogbo àwọn òkè táàrí tó ga rorororo gbogbo wọlmọ́lẹ̀kù sọ̀fà ọlọ́wọ́ ọba rẹ̀ wà wá wọlmọ́lẹ̀kù àti àwọn màláìkà náà wọ́n wà sọ̀fà sọ̀fà táwọn màláìkà ó tún sáàpù lọ eléyìí tó clear ní ayé Al-Qur'an lélẹ̀ ṣùgbọ́n ẹ wà ní wọn ní ẹ kò ṣe kọ́lọ̀ máa wá báyẹn ní tó máa ṣẹlẹ̀ ní pé amru rabbika

ṣùgbọ́n kò pọ́sílù kò bá láka ẹ̀mẹ́ tó bá wá bó ló máa dé sí ẹṣẹ́ ó yẹ kí àyè kó mọ gbọ́ ọlọ́wọ́ bá yóò máa mú gbogbo lọ́sọ́fì yẹn wá torí náà wọ́n sọ fún ọlọ́wọ́ bó sílẹ̀ ní wí ẹ̀ kò sí lókè ẹ̀ torí pé bóòlù kí máa ṣe lè accommodate ẹ kò sí nísàlẹ̀ ẹ bóòlù ìsàlẹ̀ ẹ kò sí níwájú tó wà níwájú ó túmọ̀ sí pé ibìkan ti accommodate ẹni tó wá wà lẹ́yìn yóò máa ṣe gbogbo philosophy pẹ̀lú gbogbo eléyìí tó ń ṣe èyí àmọye ayé alukọ̀rán ló ti padà ló ti bá dànù ṣùgbọ́n ẹni tó fọkàn ẹ̀ balẹ̀ yìí pé ọlọ́run ó wà ẹ yóò wà náà ló sọ sómi ní láti dára láàmú ọlọ́run ọba ń bẹ ó ń bẹ náà ni ẹ ló ṣe ń bẹ ẹ ṣe bí èèyàn ló ṣe rí ni ẹ ṣe bí kiri ló ṣe rí ni má dára ẹ láàmú ìwọ́jú wọ́lẹ̀ pé kí ni Allah subhanahu wa ta'ala mawjud wọ̀wọ́ hayyun ọba tí ṣẹ̀mí ni tó ṣe pé láyẹ̀ mútu abada tí ó dẹ̀ ní kú láíláí bákanáà ọlọ́wọ́ bá ní wa yawma tashaqqaqu as-samā'u bil-ghamāmi wa nuzila al-malā'ikatu tanzīlā yóò máa ṣe kí ni yóò máa jáde sánmà gẹ́gẹ́ bí aya tí a kọ́kọ́ ká bó ṣe tọ́ka bákan náà ọlọ́run bá subhanahu wa ta'ala ó ní wa nazala wa nuzila al-mala'ikatu tanzila àwọn màláìka wọn máa ní ká máa sọ̀kalẹ̀ ní ti sọ̀kalẹ̀ a rí pé gbogbo wọ́n sọ kankan náà ni wọ́n náà ni òun náà ni funfun yóò wá bákan náà màláìka ọlọ́mọba subhanahu wa ta'ala ní ó dé láti lè fi ṣe ìdájọ́ bó wà lọ́lọ́wọ́ bó ṣe dé má darẹ̀ láàmú lórí ìyẹn so eléyìí òun ni èyí tí a ní sọ fúnra wa ní asùbáyì ìwọ mọ́gbà fún ẹni tó máa ń sọ fún ẹ wípé ọlọ́wọ́ bó ní wá tó bá dìjọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàm ọlọ́wọ́ bó wá tó bá dìjọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàm eléyìí ni nǹkan tí àwọn ayal Qur'ani tó tọ́ka sí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 Tamam. Peki. Hayır. File file. file.